ẹ̀yin ènìyàn wa ẹ gbà wá o. Hmm. ní ìgbà tó rò fámilú gbà lọ́ba tẹ̀dó lóńdó stéètì wọ́n ti pa wá tán o nínú oko lóńdó stéètì wọ́n ti pa wá tán o nínú oko wọ́n ti pa wá tán o nínú oko tẹnu bẹ̀ sí ṣe bó ṣe wù wọ́n o wọ́n ṣe àwọn fúlàní darandaran àwọn fúlàní fúlàní ni wọ́n o darandaran wọ́n ti pa wá tán o fúlàní ni wọ́n o darandaran wọ́n ti pa wá tán o wọ́n ti pa wá tán o wọ́n ti pa wá tán o ẹ gbà wá o wọ́n ti pa wọ́n tán o wọ́n ti pa wọ́n tán kílẹ̀dìmọ̀rì kò ṣàánú fún wa báyìí ni o òun ni ariwo eléyìí tí àwọn ará ìlú yìí tí wọ́n fi sẹ́nu ìgbà tòrò fámilúgbà ọbátẹ̀dọ́ àwọn fúlàní wọ́n ti ya wọ ibẹ̀ o ẹni ẹlẹ́nu ìyá oní ìyá tó ń bọ̀ látoko wọ́n ti pàyà yìí báyìí elédùnmọ̀rì ṣàánú fún wa o ọlọ́kadà tó gbé wọn wọ́n ti dúra ẹ̀ wọ́n ti dùn lọ sí ilé ìwòsàn báyìí o ṣùgbọ́n ìyá wọn ò rí ẹ̀mí ìyá dọ́là o gbogbo ẹrù wọn pátá ni wọ́n tún yẹ́bẹ́yẹ́bẹ́ ní ìgbà tòrò fámilúgbà lọ bá tẹ̀dó tó sì jẹ́ wípé gbogbo oúnjẹ owó ṣẹ̀wọ̀n yìí pé oko ibẹ̀ wọ̀nyẹn wọ́n máa ń pebẹ̀ ní oko wájú gbogbo àwọn owó gbogbo ọjà eléyìí tí wọ́n ti tà wípé kó máa kó lọ sí ilé wọ́n máa ń mówó dání àtóúnjẹ àti gàárì gbogbo ẹ̀ oúnjẹ tí wọ́n kó sí ṣakaṣaka tí wọ́n ń gbé lọ sílé gbogbo ẹ̀ ni àwọn fúlàní ni wọ́n tún yẹ́bẹ́yẹ́bẹ́ gèlè wọn ó wà nílẹ̀ ń bẹ́ẹ̀ ẹ wo ẹ̀yin ènìyàn wa hey wàhálà ti padà wà báyìí a máa ń pariwo ọ̀rọ̀ yìí o a ń pariwo ọ̀rọ̀ yìí láti èyí ọjọ́ yìí wípé hey ibo la fẹ́ bá yàrá wọ̀ báyìí ọmọ yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ẹ jẹ́ ká gbára wa gẹ́gẹ́ bí kan tí wọ́n ń sọ wọ́n náà wọ́n ti ń pariwo láti ẹyọ ọjọ́ wípé gbogbo agbègbè yìí wọ́n ń pa àwọn ayédatiwa gómìnà ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ náà là ń sọ wípé ìpínlẹ̀ Ondo ẹ má dìbò ṣé wọ́n wípé yìí ti ń jó tẹ̀lé ayédatiwa òun nìyẹn wọ́n ń pa wọ́n lógúnlógún pa wọ́n lọ́gbọ̀lọ́gbọ̀ lójoojúmọ́ báyìí kí ni nǹkan tí ayédatiwa kí ló ṣe sí ẹ ti gbàgbé broda Sunday Sunday Ayẹni ní ọ̀kà àkókò nǹkan the same thing náà ni wọ́n ṣe fún wọn o ẹ wá wo ìyá yìí báyìí ẹ wọ ẹ̀yẹ ènìyàn wa fọ́nrán ìyá yìí ò tẹ̀ ṣe ń wò torí wípé gbogbo ara wọn báyìí ah! ọrùn nìbọn ti bà wọ́n ibi tí ìbọn ti bà wọ́n ní ọrùn yẹn kí wọ́n tó wá lọ rí wọn nínú igbó ẹ wo kíní ti ń jáde lé ara wọn. Hey ọlọ́run elédùnmọ̀rẹ̀ ìṣàánú fún wa o ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ ẹ gbọ́ ṣe rí fọ́nrán yẹn kò ṣe ń wò ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wo fọ́nrán yẹn ẹ ṣàsọ wípé àṣàkẹ́ o ẹ fi fọ́nrán yẹn ṣọwọ́ sí mi o mo lè wò ó níbi tí ìyá oníyàá tí wọ́n pa wọ́n sí nínú igbó ẹ wo ẹ bá ti tẹ fọ́nrán yìí ẹ máa bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àṣàkẹ́ ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ máa bá lábẹ́ fọ́nrán yìí ẹ̀yin ẹ ṣá lọ píìkì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kẹ́ ẹ pè mí lórí whatsapp àbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi wípé àṣàkẹ́ o fi fọ́nrán yẹn ṣọwọ́ sí wa o ẹ wo ẹ jẹ́ ká fi ohùn sí i kẹ́ ẹ̀ bá wa gbọ́ gbogbo bí wọ́n ṣe tú ẹrù wọn kalẹ̀ gbogbo bí wọ́n ṣe yìn bọ́ọ̀lù wọn ẹ jẹ́ ká fẹ́ ohùn sí o kẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn o wọn náà ti pa wọn tán o ẹ gbà wá o ẹ gbà wá o ní ìgbà tòrò ìgbà tòrò ló ti ṣẹlẹ̀ o nípínlẹ̀ Ondo. Hmm. ṣe rí báyìí o mm, ṣe rí báyìí o à ń kígbe láti ẹjọ́ ìpè àwọn fúlàní darandaran pé wọ́n pa àwọn èèyàn wa eh, eh. bí ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí akábẹ́rà wípé wọ́n pa àwọn èèyàn wa wípé wọ́n pa wá wọ́n dá àwọn èèyàn wa lọ́nà wọ́n pa wọ́n ṣe ti rí báyìí ìkan nínú àwọn èèyàn wa lélẹ́ yìí o méjì ni wọ́n o méjì ìkan bá àti ránṣẹ́ rí ẹnìkan lọ sọ́spítà obìnrin lélẹ́ yìí o ṣe rí ṣe rí pé ó ń lọ lé ó ń lọ ṣe rí bí wọ́n ti yìnbọn sí ṣe rí ẹ wo ọrùn kò ṣe ń wò ọrùn nìbọn ti bà wọ́n. wọ́n ṣe ṣe wálé ṣe o wọ́n rí báyìí o ẹnìkan yóò wá ìrọ̀ṣẹ́ nìyẹn lọ bóyá aṣọ ọlọ́jọ́ yẹn wọ́n ṣe bá ń lé o wọ́n wọn ní nílẹ̀. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ àti ní ìlú ọbátẹ̀dó ọbátẹ̀dó ní ìgbàtòrò familúgbà ní ìlú ọbátẹ̀dó ní ìgbàtòrò familúgbà lójú ọ̀nà wọ́n ṣe ń dá àwọn èèyàn wa lọ́nà ní o àwọn fúlàní darandaran wọ́n á kìdínápù wọ́n á pa àwọn èèyàn wa wọ́n ṣe ń kìdínápù àwọn èèyàn wa bẹ́ẹ̀ náà ń pa wọ́n ṣe ti rí báyìí ní ìgbàtòrò familúgbà lóńdó state lóńdó state lóńdó state ṣe rí lọ́nà oko pẹ́kẹ́ nǹkan rí a ti kékékékékékékéké a kígbe kígbe kígbe kígbe títí títí títí títí ṣé wọn wọn wọn wọn fi wálẹ̀ o wọn fi wálẹ̀ wọn fi wálẹ̀ o wọn fi wálẹ̀ wọn fi wálẹ̀ o àmọ́ nǹkan tá fẹ́ ṣe o àmọ́ o àmọ́ o àmọ́ o àmọ́ o ṣe àyíká yìí ẹrù ẹrù tó ń kó lọ ní ṣe bó ṣe gbogbo ẹrù wọn. wọ́n tú gbogbo ẹrù yẹn ni. gbogbo

ó pẹ́ tá ẹ àwọn China ni wọ́n gbélẹ̀ fún àwọn China ni wọ́n gbélẹ̀ fún. tọlọkadà gbé sẹ́yìn ìyàwó ní ìyàwó obìnrin. látọ̀rọ̀ bá nínú gbà lọ́ba tẹ̀dó lóńdó ṣèètì wọ́n ti pa wákà o nínú oko ṣe ló ṣe bó ṣe wù wọ́n o wọ́n ṣe àwọn fúlàní darandaran àwọn fúlàní fúlàní ni wọ́n o darandaran wọ́n ti pa wákà o. ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa gbọ́ bí àwọn ará Familugba Ìgbàtòrò bí wọ́n ṣe pariwo síta wípé ẹ gbà wá o wọ́n ti pa àwọn tán àwọn wo ni àwọn Fúlàní ṣé mọ̀ wípé bí àwọn Fúlàní ṣe ń pa wá nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni àwọn adarí wa ni wọ́n gbé ilẹ̀ fún àwọn Chinese <laughs> a sọ fún wa wípé ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn wọ́n fi wọ́n sílẹ̀ kán máa pa àwa Yorùbá ṣùgbọ́n wọ́n hand over ilẹ̀ lé àwọn lé àwọn China lọ́wọ́ kọ́ máa kọ́kọ́ lọ. bí wọ́n ṣe ń ta wá yìí tá a sọ wípé ìran Yorùbá lórí ilẹ̀ wa a ò rí ilẹ̀ fi kọ́kọ́ látàrí bí Fúlàní ṣe ń pa àwọn ènìyàn ṣẹ́tìrì ẹgbẹ́ kan tí wọ́n sọ fọ́nrán ni o ọlá pé ìkànnì yìí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò ṣe ń gbé wá àti Facebook àti ibi tá a wà yìí wọ́n máa wọ́n máa lóòótọ́ ti ó ti lùgbàdì sí òfin àwọn ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wò fọ́nrán ni ó tó nǹkan bí ìṣẹ́jú mẹ́ta àbí sí ẹ bíi mẹ́rin ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wò ó ẹ ní àṣàkẹ́ o fọ́nrán yẹn o tó ti pa arábìnrin ní ìgbàtòrò fámilúgbà ẹ nípínlẹ̀ Ondo mo fẹ́ rí ó wà níbí ọrùn ni wọ́n ti fún ìyá níbọn lẹ́yìn ìgbà yẹn wọ́n wá mú gbogbo aṣọ wọn gbogbo ẹrù wọn wọ́n tú yẹ́bẹ́yẹ́bẹ́ àti fóònù àtowó tó wà ń bẹ̀ wọ́n kó lọ ṣùgbọ́n ṣe wá rí i pé bí wọ́n ṣe wá ń pa wá yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọn chinese ń kọ́kọ́ o ṣinkó ṣíṣanṣà wọ́n kọ́kọ́ o fifty acres ní chinese fi kọ́kọ́ iṣu wọ́n ní kó máa pa wá kí àwọn chinese kí àwọn máa kọ́kọ́ lọ pé kò sí wàhálà ẹ wo ẹgbójú ayọ̀ sókè oko iṣu eléyìí tí chinese kọ òun lẹ́ ń wò òun lẹ ń wò yẹn tí wọ́n wa iṣu jáde wọ́n ti ń sọ ẹnìkan tẹ̀ tí wọ́n bẹ̀ wípé ee oko yẹn ó máa tó bíi thirty four acres láàrin wọn náà ti sọ pé thirty four acres bíi tìbú àwò wọ́n ló ju fifty acres lọ wípé kì í ṣe kìkì oko iṣu o wọ́n ní wọ́n ti ní oko ẹ̀gẹ́ fifty acres oko iṣu iṣu tẹ́ ń wò yìí chinese àwa tá a ti ní ilẹ̀ àṣẹ ti máa mówó lọ bá ṣinkó láti ra iṣu tó bá tẹ̀ kó dúró nílẹ̀ yorùbá tó bá kó dúró nínú nàìjíríà ẹ tí ṣe pé wọ́n á kọ́kọ́ padà wọ́n á kọ́kọ́ kó lọ sí china wọ́n á ṣẹ̀ ti wá sọ wípé káwa máa wá ọ̀dà ẹ̀ láti ọwọ́ àwọn ṣó ń clear ṣé ti everybody wa ojú everybody máa tó bó torí pé a pariwo wípé <laughs> ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn ìjọba eléyìí wọ́n ti hand over gbogbo ilẹ̀ lé àwọn àjòjì àwọn fọ́rínà lọ́wọ́ bó ṣe gba àwọn agbésùmọ̀mí láyè pé kó máa pa wá bẹ́ẹ̀ náà ni wọ́n gbé ilẹ̀ àti gbogbo nǹkan àlùmọ́nì wọ́n gbé tà fún àwọn Chinese ẹ wá sọ fún wa ní dìsẹ́mu ilẹ̀ tó ti ń pa ọmọ Yorùbá tí a ò ráyè lọ sóko dìsẹ́mu ilẹ̀ yẹn ní Chinese ti rọ́jú ráyè ló kọ oko fifty acres oko iṣu kẹwọ́n kíkẹ́ tó kọ oko iṣu ìwọ tó bá kọkọ iṣu igba kan gan wà á mọ̀ wípé <laughs> oko iṣu kì í ṣe nǹkan kékeré ẹ wá sọ fún wa báwo ni Chinese ṣe ráyè kọ oko fifty acres iṣu yẹn lẹ̀ ń wò yẹn máa fi ohun sí eléyìí fọ́nrán eléyìí ó ṣe ń gbé wá kò sẹ́jẹ̀ kò sí nǹkan kan ẹ máa fi ohun sí ẹ máa gbọ́ ẹ àwọn tó fún Chinese nílẹ̀ eh, ọmọ Yorùbá <laughs> àwọn náà ló ti ń ṣe eh, igbákejì ẹ̀ àwọn ló ń ṣagbẹnusọ fún àwọn ló ti bá ń ṣiṣẹ́ Chinese ó gba ilẹ̀ wa ó kọkọ iṣu ọmọ Yorùbá ló ti máa wá gbà gẹ́gẹ́ bí elébìrà tá a bá a ró tá a bá a ṣe gbogbo ẹ̀ tí iṣu á fi jiná àbí bẹ́ẹ̀ kọ́ á ti wá mú owó á ti máa ra iṣu A ra ẹ̀gẹ́ a ra gàárì lọ́wọ́ China wọ́n kú ti ń kó gàárì wọlé ní China náà tẹ́lẹ̀ ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Okay, MD, uh, eh, this is MD. MD. Baba Oya, come, come, come. This is the MD of this place, and he had farm that he planted all this yam, Twenty four acres. No, past fifty acres. He has more than fifty acres, and he's selling it. See yam o. Oh. Okay. Ni this wow. year, plant cassava, pass it 200 kilo. More than two, pass 200 kilo. 200. Yeah. He said he cassava too. ti gbọ́? Ṣé wá clear sójú everybody báyìí wípé ọmọ Yorùbá ẹ ká ronú ara wa. Níbo ni Ṣáínà ti rí ilẹ̀ tó fi kọ adúrú oko iṣu yẹn tí Fúlàní ò sì yọ lẹ́nu tó kọ́ ó gbìn ó roko sí ó ti rí e, nǹkan oko mú jáde iṣu lẹ́rí tí wọ́n kó jọ yẹn o ẹ̀yin ènìyàn wa <laughs> ìyẹn túmọ̀ sí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣe àwọn adarí wa wọ́n mọ̀ mọ̀ wùwà ìkà yìí torí pé ẹgbọ́n kan tí àwọn ará àdúgbò yìí tí wọ́n sọ ní ìgbà tòrò wọ́n ní àwọn ń pariwo láti yọ ọjọ́ yìí o wọn ò dáhùn sí àwọn o wọ́n ń pa àwọn kò ṣe pé kó ṣẹ̀ṣẹ̀ ń pa àwọn o wọ́n ń jiyàn gbé ń bẹ̀ dáadáa wọ́n gba ránsọ́ọ̀mù wọ́n ń gbé àwọn ènìyàn àwọn ń pariwo àtọba àtìjòyè àti gómìnà àti sínétọ̀ àti rẹ́ẹ̀pù kò sí ètò dáhùn sí ṣùgbọ́n chinese ó kọko orí nǹkan mú jáde àbí kò rí nǹkan mú jáde ẹ wá sọ fún wa ní ìgbà tí ó bá máa di ká tó máa rí ọdún mélòó kan síbí ṣé àátẹ̀ tí wá ní ilẹ̀ mọ́ Eh, eh, chinese á gbà ẹ tí wọ́n fẹ́ gbà àwọn á máa kọ́kọ́ ìyẹn túmọ̀ sí wípé àjọ mọ gbogbo wọn ni àbí kí ni ọ̀bọ fi ṣorí tí ìnà kí ò ṣe àwa ni wọ́n darí wọn sí wípé àwa ọmọ yorùbá o kí wọ́n máa bá wa jà kí wọ́n máa pa wá ká má bá a rí nǹkan kan ká má rí ọwọ́ mú lọ sẹ́nu ká depend lórí wọn the same thing náà àwọn china kọ́ la gbọ́dọ̀ ti máa ra oúnjẹ ká tó jẹun àáhọ́ dà oúnjẹ lọ́wọ́ China lórí ilẹ̀ wa àwa ò ráyè kọ oko ṣùgbọ́n Chinese ráyè kọ̀kọ̀ ṣe gbọ́kàn tí wọ́n sọ wọ́n ò ṣe máa pa àwọn ènìyàn o ṣe nìkan tá à sọ gbogbo ará ìpínlẹ̀ Ondo ayédatiwa a sọ fún yín òun lẹ ti ń gbé kiri báyìí òun lẹ ń gbé fìlà ẹ̀rù sórí ayédatiwa ó datiwa ó dìrọ̀rùn ṣó ti wá dìrọ̀rùn báyìí kò tí ì wọlé o ẹ ò tí ì dìbò fún o ìbò sì di november o ṣé ẹ ti rí ètò ààbò nìyẹn tó mẹ́hẹ kò sí ètò ààbò lórí anybody ẹ dẹ̀ sì ń pariwo ó da tiwa ó dìrọ̀rùn ṣé nǹkan tó da tiwa tó dìrọ̀rùn lélẹ́yìí ṣe rí pé ìyà ìyà ìyà mo yó ìyà gidi òun ló dà kò da tiwa kò dìrọ̀rùn kankan o ẹ ti ti ń bá bọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹni ò ní ṣèdí ká sílẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì nǹkan tá a fi ń sọ fún wa ni wípé ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo ẹ gbà wá o ẹ gbà wá o wọ́n ti pa wá tán o a ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ o àwífúnni kó tó dání ní àgbà ìjàkadì àní ẹ má dìbò ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gbára wa ìyẹn nìkan lọ̀nà àbáyọ fún èmi àtiyín àti ẹ̀yin tẹ́ ẹ gbé fọ́nrán jáde ẹ̀yin tẹ́ ẹ pariwo síta pé kí wọ́n gbà wá gbogbo wa pátá a ní kájọ fọwọ́sowọ́pọ̀ ká bá lè ṣe kí ni ká bá lè bọ́ kúrò àtọwọ́ fúlàní àtàwọ̀ ṣáínà ni o gbogbo wọn àjọmọ wọn ni o àwọn tí wọ́n kó wa lóko ẹrú àwọn gan mọ̀ ń pa ẹ̀ wọ́n mọ̀ ń mọ̀ ṣé ẹ tiẹ̀ wá mọ̀ kan tó ṣẹlẹ̀ báyìí ìjọba tó wà ń bẹ̀ yìí wọ́n tẹ̀ ti ta gbogbo nàìjíríà pátápátá apc ẹgbẹ́kẹgbẹ́ wọ́n ti ta gbogbo nàìjíríà fún ṣáínà ṣèbí ẹ rí wípé ṣáínà ṣinkó ṣinṣan ṣáà ó rojú ráyè ó kọkọ àbí kò kọkọ tá a bá fẹ́ wá jẹun báyìí à á lọ ra iṣu lọ́wọ́ ṣáínà àbí ìgbà wo wá ni oúnjẹ ò ní wọ́n báwo ni gbogbo nǹkan wọ̀nyá ṣe máa ṣẹlẹ̀ tí èèyàn ò ní mú iṣu tẹ́ ẹ̀ wò yẹn wọn ò lọ kó wá láti ṣáínà o ilẹ̀ yorùbá ni wọ́n kọ́ sí ilẹ̀ yorùbá ni wọ́n gbìn sí ilẹ̀ yorùbá ni wọ́n ti wà àwọn olówà ọmọ yorùbá ló ṣọ́ oko ọmọ yorùbá ló máa ró ọmọ yorùbá wọ́n fẹ́ fi ni o wọ́n fẹ́ gbin ni o wọ́n gé èdò ṣé wọ́n yí pé oko iṣu wàá pòyí ẹ̀ lẹ́yìn ìgbà tó bá pòyí ẹ̀ wọ́n ṣẹ̀ wá fi èdò sí wọ́n fi èdò sí kó tó di pé iṣu wá iṣu wá gbó ìṣùgbọ́ sẹ́nìkan ló máa wà wá sílé gbogbo ṣùtẹ́ ẹ wò yẹn àwọn ọmọ Yorùbá tó yẹ kí wọ́n wà nínú oko títí wọn tàbí wọ́n wà lẹ́nu iṣẹ́ títí wọn àwọn náà tí wọ́n ń ṣe ẹrú lábẹ́ Ṣáínà ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá ń wa iṣu jáde à á lọ orílẹ̀-èdè à á japa à á lọ ṣẹrú níbẹ̀ wọ́n ti wá wá sínú ìlú wa wọ́n ti gba ilẹ̀ lọ́wọ́ wa àwa làá ti wá ṣẹrú níbẹ̀ àwa làá ti ṣẹ́ lábẹ́ wọn ẹ̀dẹ̀ ní ká dákẹ́ ká máa wòran ìjọ́ ò la fẹ́ ṣe léyìí dá ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa ẹ jẹ́ ká ronú ara wa ká gbára wa kúrò lọ́wọ́ ìyà ẹ jẹ́ ká gbára wa kúrò lọ́wọ́ ebi ṣé ẹ ti rí kan tá à ń sọ o ìdí tá a fi ń sọ nìyẹn pé ká pariwo di ọ̀la hmm. ká pariwo di ọ̀la kò lè tán ìṣòro tó wà nílẹ̀ yìí o ju wípé ká fọwọ́sowọ́pọ̀ àwọn ìjọba ilé ìtẹ́ ń wò yìí wọ́n ti ṣe àwọ̀ ọ̀dájú nǹkan tèmi àti yín nílò àtòǹdó àtèkìtì o àtọ̀ṣun àtòògùn gbogbo ìpínlẹ̀ nílẹ̀ yorùbá òun ni ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́nà àbáyọ torí wípé tá a bá sọ wípé a fẹ́ máa bá a lọ báyìí ẹgbọ́ wọn ni wọ́n ti pa wọ́n tán wọn parọ́ ẹni ẹni tere èjì tere wọn mẹ́yẹ̀ kan lẹ́ni mẹ́yẹ̀ kan lọ́la ìgbà ó ní wọn nípa gbogbo ará ìlú tán òun la fi sọ wípé a ò lè máa bá a lọ báyìí o ẹ̀yin ènìyàn wa òun lẹ ti bá wa rí yẹn o ẹ jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí o a ò ní dààmú o a ò ní ràní fẹsẹ̀ sí o a ò ní bọ́ sọ́wọ́ o ọwọ́ ajínigbé ọwọ́ agbénipa a ò ní bọ́ sí wọn lọ́wọ́ o àwọn tí wọ́n sì ṣe kòńgẹ́ wọn náà kí ọlọ́run ọlọ́jọ́ òní kó bá wa tu ẹbí ará àti ojúlùmọ̀ ọmọ eléyìí tí ìyá ẹ̀ tí fi sílẹ̀ kọ́nà ọlọ́jọ́ òní kó bá wa tu wọn nínú o pé irú àdánwò wo wa lè léyìí báyìí níyà oníyà tí wọ́n jìyàjìyà lọ roko bí oko ẹ̀gẹ́ àbókò àgbàdo nìyá lọ roko sí tí wọ́n ń bọ̀ nílé wọ́n ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run òun ni ọlọ́kadà tó gbé wọn wà báyìí ṣùgbọ́n ìyá wọ́n ti mú ìyá balẹ̀ ìdíngán ti ń jáde nínú ọrùn wọn torí ọrùn nìbọn ti bà wọ́n ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ̀yin tẹ́ bá fẹ́ wò fọ́nrán yẹn wà lọ́wọ́ àṣàkẹ́ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó wà lábẹ́ fọ́nrán yìí ẹ̀yẹn ṣáà pè mí ẹ fún mi ní mẹ́sẹ́jì wípé àṣàkẹ́ o fi fọ́nrán yẹn èyí tó ṣẹlẹ̀ ní ìgbàtòrò nípínlẹ̀ odò fi ṣọwọ́ sí wa màá fi ṣọwọ́ sí yín ọlọ́run lọ́jọ́ òní á wà pẹ̀lú wa o ẹyẹ ènìyàn wa ẹ bá wa subscribe sórí youtube channel wa èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín àṣàkẹ́ tv show Odùduwà gbè wá o láṣẹ Ìdùmarè jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí Eh, okay, MD, uh, eh, this is MD. MD. Baba, come, come, come. This is the MD of this place, and he has farm.